ká tó fi ìyànjoyè láàrin ìfẹ́lẹ́ láti jẹ́ jẹ́ pé onípa àwọn ènìyàn náà ló ṣe pàtàkì ṣùgbọ́n nínú àwọn pàtàkì kan ní àwọn sàrà yìí àti àwọn tó jẹ́ wípé wọ́n tún pàtàkì ọ̀gbọ́n ara wọn náà ni àwọn tí wọ́n jẹ oyè lónìí ayẹyẹ ìwúyè náà ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ púpọ̀ tí ẹ ń wò wá ẹ tí ẹ ń wò wá orúkọ mi kò yí padà ajé ọlá láti jù mí náà ẹ máa bá mi kà ní. máa jó màá méjì máa bọ̀ wọ́n máa fẹsẹ̀ dájọ́. ẹ kú dédé àsìkò yìí ẹ ti kú oríire kí ó yẹ tòní báwo nínú yín ṣe tuntun ní lọ́jọ́ inú yín dùn gan inú yín dùn gan ó yẹ wọ́n ká lẹ́jẹ̀. ẹni ayé bá rí tí wọ́n mọ̀ tó sì mórí bọ́ tàbí ká sọ wípé tó tayọ ó ní wọ́n ń foyè lọ láwùjọ bákan náà lọmọ ṣe sorí pẹ̀lú àwọn olóyè ti àárín ọjà òjé eléyìí tí à ń ṣe ayẹyẹ ìwúyè wọn lónìí gẹ́gẹ́ bí a ti ṣe mẹ́nubà wọ́n ti wú ìwúyè lẹ́yìn òwúrọ̀ àwẹ̀jẹwẹ̀mu òun ni wọ́n ṣe nínú gbọ̀ngàn tí ẹ̀ ń wò yìí oríṣiríṣi ètò òní wọ́n sì ṣe lára wọn. ètò tó kọ lórí ju mọ́mọ́ kó máa dẹ́ta ẹ̀rọ àgbo tó mẹ́ta tó bá oṣù ní dẹ́ta títí wá kò ní fẹ́ nípa àwọn máa dẹ́ta wọ́n ní ká dáwọ́ sọ ìkórè ní sàgbàgbò iṣẹ́ yẹn máa pọ̀ ju sí kàtà fún ní sàgbò alágbára ló kò tí ẹlẹ́ni kò ní sàgbò sàgbò ló ní ní kúgbé kọ́ ní lọ́sí sàgbò. ní ìdájọ́ olówó ní ìdòwú ẹlẹ́wọ̀n ní ìdòwú sára tí wọ́n bọ̀ ti